السني هنا القول المفيد على كتاب التوحيد كتاب التوحيد محمد بن عبد الوهاب ọlọ́run kọ́ wa sọ̀rọ̀ náà lẹ́sìn àrí ọlọ́ọ̀bà tí bàbá wa muhammad sọ́ọ́rì bin ọ̀sẹ̀mìn tó ṣe ṣẹ́rù òrè ṣùgbọ́n àwọn bàbá wọ̀nyí dákun ọlọ́ọ̀bà à ń bẹ̀ bá a tàmálẹ̀ sínú sàárè wọn ọlọ́ọ̀bà ọlọ́ Qur'an al báàbù kẹta inú tíra yìí ni afẹ́kà báàbù tí ń sọ́pọ̀ pápá pé alàkáwòfù mi nà ṣírk báàbù alàkáwòfù mi nà ṣírk báàbù tí wà àbí ẹ̀kọ́ ni kí ẹ máa bẹ̀rù ẹbọ ṣíṣe kí ẹ máa bẹ̀rù ẹbọ torí orí ibú ní ẹbọ tó kó báyìí ni anabi muhammad sallallahu alaihi wasallam ni ìtàlẹ́bù sábà mọ̀ bí káàkiri àwọn nǹkan mẹ́rẹ́ di sílé kúkú parọ́ báyà sílé kúkú parọ́ báyà wọ́n ní ìtìná àbúkọ́ ẹ̀jìnà sí nǹkan ẹni kọ́ wà ní gulọ́ ìtìká ní ibù rẹ̀ ni kọ́ wà ní gulọ́ jáde bulọ́ kí wọ́n wà ní jáde bù gbà kọ́ wà ní ẹ́sìkìm ní parí wà ní jáde ní wọ́n náà ni pé ìgùn kan wọ́n ní ìtìká ní ibù sí ráyà ni kọ́ wà ní gulọ́ kọ́ wà ní mashrik kí magrib kó dí wà bẹ́ẹ̀ ni sábà mọ̀ òbí gẹ̀ àkọ́kọ́ lámì kọ́kọ́ kan wọn kíni kíni àṣírk báàbù náà pé muhammadu bin abdulhad rahimahullah ni báàbùn alakawfu min àṣírk báàbù tí ó wáyé kí ni táyà ẹ̀bùn ṣíṣe ọlọ́ọ̀bà ń bẹ̀ ọlọ́sẹ̀ bọ́ ọlọ́ọ̀bà قوله لا عز وجل الله رب العالمين إن الله لا يكفر أن يشرك به أن يشرك به ويكفر ما دون ذلك لمن يشاء له أكبر lọ́nà pé ajídájú ọlọ́wọ́ ọba kò ní fi orí jí kí ẹ̀ sọ pẹ̀lú ẹ̀ kò yẹ kí ló máa dúró náà dáre gbogbo ẹ̀ṣẹ̀ tí ó kẹ́bọ kí ẹ fi ọlọ́wọ́ fi jiyàn bí mẹ́yìn ẹ̀ṣà fẹ́ni tó bá fẹ́ fẹ́ni tó bá fẹ́ ìtẹ̀yìn tó lọ bá fẹ́ ni àbẹ̀jù fẹ́ tú bá kò ní méjì lọ́wọ́ níbẹ̀ wọn fẹ́ tó lọ bá fẹ́ tó náà fẹ́ tú bá wọ̀lẹ́bí na jẹ́ àjò fi náà na àdíyà na musulmù lánàá láti fẹ́ tú bá yẹ ọlọ́wọ́ àti tú bá rẹ̀ wọlé kò ní kìí tí wọ́n bá fẹ́ ara ọlọ́wọ́ bọ́ bá dá dédé ni gbogbo alẹ́ tú bá yẹ ọlọ́wọ́ fi láti kóńgé dáadáa nígbà fún bá ti tẹ kóńgé tú bú ọlọ́ba kó ẹ̀sẹ̀ المناسبة الباب بالبابين قبلها قبله أفاني انتو سوق باب ويقوم باب ليس كتواجه مناسبة الباب بالبابين قبله قبله báàbù yìí kí ló súnmọ́ ọmọ báàbù méjèèjì tàbí kàsíwájú ẹ̀ fi báàbù awwal bọ́ọ̀bù aláàkọ́ bàtàrà mọ́ alif rahimahullah ta kéèkì tawhid àfà tó ṣe tíra Muhammad bin Abdul Wahab ó sàlàyé fún wa lẹ́kùnrin rẹ nípa pé ìmọ́lọ́n lọ́kàn so ìkékìtà akéèké tawhid ìdáàbò sáni dáàbò ẹlẹ́ẹ̀kejì zakara annaman akaka tawhid dáàbò jinabi gẹ̀rẹ́ ìṣàbọ̀ ọ̀la ọ̀bàb kó yẹ gbogbo tó bá lè mú tawhid dúró dodo ìmọ́lọ́n lọ́kàn so dodo olódodo tó bá fi mú dúró dodo ìdíwà jẹ́nẹ́rà ìṣiṣẹ́ lọ́sẹ̀ tó máa sọ fún wa pé gbangba kíámà nítorí wọn kọ wù ní iṣẹ́ ọmọ ènìyàn náà ní kí ni ìrún àgbẹ̀ ẹ̀kọ́ ni àmì bá lè gbẹ́kẹ̀ wí dúró ní wọ́n ṣẹ́ni wọ́n ṣe wọ́n wọ́n rẹ̀ wọ́n yóò ẹ̀rọ bá ti dúró dé ọ̀rà ah, ó ti jẹ́ ìgbọ́n yà yẹ bí ẹ̀rùn rẹ̀ wò àlùjẹ́nà bẹ́ẹ̀ni ọlọ́ọ̀ni ọgbọ́n ẹ̀lọ́mọ́lọ́ lọ́kan bá àkàkà tọ̀hìdì ó kò rẹ̀ sí gbogbo sẹ́rẹ̀ sínú ẹ̀lọ́mọ́lọ́ lọ́kan mọ̀nà àkọ́rọ̀ mọ̀nà ta àkàkà tọ̀hìdì àbí ẹ̀kọ́ ni ẹ bá àkàkà tọ̀hìdì gbogbo nǹkan lókù sínú ọjọ́gbọ́n ọmọlọ́ lọ́kan kọ́ lọ́wọ́ apàṣẹ kọ́wá ní òní tẹ̀lé àti ẹ̀rọ nínú àti ẹ̀rọ bá sí koran bẹ́ẹ̀ lábẹ́ ka koran sí aláwọ̀ kaka sọ́tò fatiha bí ẹ̀ka sọ́tò fatiha sọ́tò ẹlẹ́ẹ̀kejì sọ́tò bakara lọ́kọ̀ kọ́rù the first five verses ní sọ́tò bakara ọlọ́run fi ròyìn àwọn olórí rírí láìka aláhùn mi rọ̀bíhìm tọ́wọ́ láìka ọmọ mọ́fúlẹ̀ hàn ọlọ́mọdá kàwá kún wọn náà bá. aya méjì ọlọ́run fi ròyìn àwọn kẹfẹ́ rí ni ما كفريق علي الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون به ويكون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم بشاوة ولهم عذاب عظيم عليه حزوان الله سبحانه هذه سورة لك يا جو دي سورة بآية لك يا جو دي آية 21 ọlọ́run fi ròyìn àwọn mùnáfíkì ẹ bá ronú sí gbogbo àwọn àyàfẹ́ wa ta àwọn àyàfẹ́ wa ta kò sí àṣẹ nílẹ̀ kò sí àṣẹ nílẹ̀ kí ẹsẹ̀ ọlọ́run pàtẹ kò sí. ìfẹ́ sura àdúrà ni àyè ẹ̀kọ́ ni ìkọ́ sura òun náà ni kí ni Baqara àyà kìíní bí àyà karùn-ún àwọn olóríire láti àyà keje kẹjọ àwọn ọmọ àkéje àwọn kẹfìrí pálí bí 8 20 àwọn monafik Ibn Qayyim rahimahullah ọba yẹn ọlọ́kọ̀ wà sọ ọba yẹn lẹ́tàrí nígbà tí ń sẹ́ra yín pa wọn pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yìí náà tètè nígbà tó débi àwọn ọkọ̀lẹ́dì sọ́kọ̀lẹ̀ náà rà nàbí sọ́mà rà áfínì sọ́mà àdáàdì máa àwòláhù dáhàbà lọ́wọ́ bí lórí ìmúgé sẹ́ra káwọn fi dùrùmáàtì láàyè sí Allahu akbar báyìí nígbà tó sẹ́ra oríwà lẹ́yìn náà láàrin tẹ̀lé that is the first order in the Quran tawhid ni láì pé a Quran òfin àkọ́kọ́ yá ayúwa náà ṣe ibùdó rabbakum ayàtọ̀ tẹ̀lé tó ayàtọ̀ ti wà ní ẹ̀ sílẹ̀ ni ẹmú kankan wọn ẹbẹ̀ ni tó ìdílé bẹ́ẹ̀ ni that is the first order. Oye ojú ìyàwó yẹn nìyẹn o ó ní àwọn akọ̀rọ̀ yẹn máa ronú sí ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ọ̀dọ̀ lọ́mọdé láti fún àlùjọ kí ní ìpè ọkọ̀kọ̀ pé àwọn ẹ̀sìn mẹ́ta náà àwọn olóríire àwọn mùmìnì bí àkàwá kún wọn àwọn kẹfìrí káàlì bá wọn sẹ́gbẹ̀ẹ́ tí wọn àwọn mùnáfìkì pé àwọn tó ọjọ́ mùsùlùmí ọjọ́ kẹfìrí wọn sára ìtò àwọn láyà àwọn pọ̀ jù kẹ́sì pàtàkì tí wọ́n wá pé yá ayú ẹ̀ náà ṣe ibùdó rẹ̀ bẹ́kù àwọn èèyàn máa fún kẹ́nìkan sọ́lá lẹ́yìn lánàá lẹ́yìn àmbìkan pé nítorí ànábì sọ̀rọ̀ sálẹ̀ lọ́wọ́ fi dáyé àbí wọn tó bá rí sílẹ̀ ẹ́ muhammed sílẹ̀ rà ní ẹ́ kìí ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run fi dá gbogbo tó bẹ̀rẹ̀ láyé àtàrí kíámà torí ànábì ẹ́ sọ̀rọ̀ yẹn wọlé wọlé. ولوني الذي خلق لكم في الارض جميعا قالوا له ريوا النبي محمد صلى الله عليه وسلم قال انت ريوا ومين من ابو بكر قطا جاء لكم عبد الملك شفرات اسماء بناء قال انت ريوا في التلفاي قال انت ريوا ما سمع باين انت ريوا قال ريوا داني داني النبي محمد صلى الله عليه وسلم قال ريوا انت ريوا مين يا قال في جماعه اللي بنقول لك ẹni ìsìnkú àwọn àbí ti kúrò sí lọ́dọ̀ pé yabna adam خلقتك لأجلي فلا تلعب وخلقت كل شيء لأجلك فلا تلعب بي فلا تتعب mo dábò gbọ́n nǹkan torí tiẹ̀ nítorí tiẹ̀ nítorí tiẹ̀ àti ìyẹn ni ayọ̀ lọ́lẹ̀ mi gbogbo nǹkan gbogbo nǹkan wọ̀nyí gbogbo tó ń dá ń sáàbù wa ni kò sí nǹkan sáàbù mi gbogbo tó ń dá ń sáàǹfààní fún wa ni kò sí nǹkan sáàbù wa ń sáàǹfààní fún bẹ́ẹ̀ ẹdìẹ àtàwàlẹ fún un onímọ̀ ojú kájú òní mọ̀jú mo ń sọ ojú òní pé kí ẹ bá dún màálù mi kí wọ́n tí ẹ bá dún màálù èmi fẹ́ kí n bá ra màálù mi fẹ́ ra abo màálù nítorí wọ́n máa bọ́ mọ́ nù omi àyè ẹ̀kọ́ ni àbí Muhammad sallam ní bá du ẹran ẹran rẹ bí màálù rẹ bí mi ọmọ inú ẹ dúdú ti dúdú yá ẹ ó ti sọmọ inú ẹ náà dẹ̀tọ́ ẹ máa wò ó àyè ẹ̀kọ́ ni wọ́n ti dúró mọ́ lórí ìsìn ìdúró ẹdúró ìyá yẹn orí ọmọ ọdún ẹ̀ náà ti di ẹ̀tọ́ àwọn èèyàn wíwà láti yìí wọ́n máa jẹ́ pẹ̀lú egun kébù ni ọmọ ọdún rẹ̀ wọ́n ọmọ mi bẹ́ẹ̀ ni torí egbò rẹ̀ gan ẹrẹ́ ni ẹ̀wọ́ ẹ̀wọ́ ni aláìsí ní sọ ní àwọn èèyàn máa jẹ́ pẹ̀lú egun kébù ni wọ́n á dúró ehoro omi yẹ bàmọ́ nù ẹ̀ mọ́ ìlànà àlèkà gbogbo nǹkan tí wọ́n kì í á ṣe pé ẹ̀sìkà bẹ́lẹ̀ ẹ̀sẹ̀ sí ní ṣùgbọ́n ọ̀tá ara ṣe sí náà bá ní ìdúwọ̀ yẹn tó sí náà bá ní wọ́n lọ́n dá nítorí sí rẹ̀ ní ó bí wa gbogbo nǹkan tá a rí òòrùn ní ojú wa ní òjò tí rọ̀ ojú wa ní òṣùpá kò sí gánà kò sí gánà ara mi wà ní gánà náà káàkiri wọn pé ẹ wo ìmọ́lẹ̀ òòrùn òun yóò mọ̀ tàyẹ̀ la.

àzílà mẹ́tàkùnlẹ̀ sọmáàrì máa gbogbo fún ilẹ̀ ní fún ilẹ̀ ní ọ̀tẹ́lẹ̀ fún yí ọgbẹ̀ tó máa fún yí lórí ọrùn ọjọ́ fún yá tọ́mà ó di eyín aláwọ̀ bá sọ̀tàn dábọ̀ gbogbo nǹkan nítorí tiwa ni àbáwá nítorí ọlọ́run tó adáwa kábí bá àjọ sí fọlọ́ba ọmọ àkàlàtò lè jẹ́ nínú wọ̀lẹ̀ níta ká lè bá a lò ìbájú ìfọlọ́ ọba bùtùlù ló ń tọ̀ bùtùlù ọlọ́run ń tọ̀ gbogbo nǹkan lọ́rọ̀ fọ̀ gbogbo nǹkan lọ́rọ̀ fọ̀ àtẹ́gùn tó ń fẹ́ ni everything ọlọ́run fún wa rẹ̀ òkun ẹ bá gbé etíkùn rí ìdíjú orí bí atẹ́lẹ́mọ̀ sọ etíkùn ọlọ́run ọ̀bọ̀lẹ̀ hóòwò hóòwò hóòwò hóòwò bómi bẹ́ẹ̀ bí àwọn òkun yẹn pàápàá yìí lọ bí wọ́n ní tí máa ń hó báyìí tí máa ń gbà pàtàkì báyìí àìkú mọ́ ń jà ọ̀kan sì lọ báyìí sí pé ọ̀bí ó jẹ̀tọ́ agbára ní ara ọ̀kan lọ bá ọ̀kan tẹ̀lé yìí ọ̀kan yóò ṣe tí wọ́n tẹ̀lé àwọn ìkú sí wáyé bá a ṣe jìnà sí kòtò yìí nìyí wọ́n làwọn aráàlú bí ẹ̀sẹ̀ tó jìnà jù wá lọ wọ́n ń jẹ́ àǹfààní òkun yẹn táwọn sàyẹ́ńsì lábẹ́rẹ̀ ti sọ àǹfààní kíkùn yẹn ń ṣe tí ń lọ sí ń bọ̀ fún wa wọ́n lè jẹ́ gbóhùn ọmọ ènìyàn tọ́sọ́ ọmọ ènìyàn gan tó láti máa kọ́ ọmọ ènìyàn àbẹ́kùn yẹn iyọ̀ tó wà ń bẹ àti gbogbo àlọ́ ìlà ìlọ́lá ìtọ́lọ́ ọba yẹn ga àbẹ́dùwà Muhammad wọn lẹ́ẹ̀mẹ́ta lòkùn máa bẹ̀rẹ̀ ọba ìtọ́lọ́ ọba ọmọ ènìyàn tó wà burú ìtúkùn yẹn gan lára bẹ̀rẹ̀ ọba lọ ìlọ́lọ́ ọba abẹ́fẹ́ ibi tí wọ́n bínú ibi tí wọ́n bí òkúto ní yọ́pàá wá rẹ̀ o ìtúkùn yẹn láàzọ́ agbé ẹ̀tẹ̀ lọ jẹ́ bọ́ gan oríṣiríṣi òkú gan àwọn kan mú ní tí wọ́n jọ́sìn fún zina ooo àwọn kan rárá dùgbò ìyàbí gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n yẹ ní orí àwọn àwọn ìjọ lè kọ́ òṣèlú lọ sínú omi lọ́nù òkú ìjọba bẹ́ẹ̀ lọ wọ́n làwọn kọ́nà wà lẹ́kọ̀ọ́ náà bí òkú ìjọba bẹ́ẹ̀ lọ ọ̀sẹ̀ wọ ṣíìpù ní àwọn tó torí ẹ̀dá mi tí wọn tí mi ò sí mi rí àwọn ni wọn ò bọ́ọ̀tì wọn ni wọn ọlọ́run ní àsìkò tìjọ àsìkò tìjọ ní ọ̀gá mẹ́ta tó tó orí ètò ìfẹ̀lẹ̀ ní tsunami tó wọn òkun wọn ya láàrin ìṣẹ́jú díẹ̀ gbogbo Kaduna gbogbo ìbẹ̀rẹ̀ ìlú pẹ̀lú ọ̀kàrí ìrẹsì sàmà òǹfàkọ̀rọ̀ ìrẹsì kọ̀wá kébù ntàrà sí ìrẹsì jihar kìíní fòjìrà báyà bọ̀ àyà nyọ̀kẹ́ ó yíra smooth ọdún mọ́tò àfọ̀rọ̀ yìí wọ́n ọba náà. mo ní gbogbo wa dúró gbogbo wa àmọ́ nàbí lọ́ga gbogbo wa abu bashir ọ̀gá rẹ̀ nàbí muhammad sallam. ọgbàwa ọ̀gá lọ́pàá tó ń jẹ́ ọ̀gbìn yàrá kíámà ọgbàwa ádámà kò ní ráyè sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ jẹ́ náà ẹ̀lẹ́bí muhammed sallam tí ó máa yẹ kó mu náà sùn wàlmàlá ìkàtù sọ́fà tí wọ́n ráwí láyé takàlámù ilà mẹ́ni adìnnàlá ọ̀rọ̀hámánu àkàlà sọ̀wáàbà ó di é mo dèbí nù. ní stéètì ìtàn ń lọ ọ̀tọ̀ ní ibi tá a gbé sí ọ̀tọ̀ rẹ̀ ó di ìtàn gbé tí wọ́n sí ọ̀tọ̀ ibi tá a gbé tí wọ́n sí ọ̀tọ̀ ó di yé náà. náà kí la wí ó ní fi dáàbì àwọn dáàbì aláàkọ́ tó fún wa ذكر مؤلف رحمه الله عصابة التلاعي محمد بن عبد الوهاب كما هو تحقيق التوحيد كما بلون لك ردده وفي الباب الثاني dáwọn ẹlẹ́ẹ̀kejì zakara annaman akaka tawhid tó wà ma tawhid lódodo tó wà ma bó ṣe ti tọ́ zakara janna bi gẹ̀rẹ̀ hisab wala arab yóò wà janna láì jẹ́ tó ṣiṣẹ́ rọ̀ tó kọ́ sí yẹ sálàfà bi hada bab tó wà mọ́lẹ̀ kẹsàn báàbù rahimahullah kan kuma kẹ́ muhammad bin abdulwahab لأن الإنسان يرى أنه قد حقق التوحيد ìyẹn lè máa pé òun gbọ́nà lọ́kàn mùsùlùmí lòun láàpọ̀ ọkùnrin tí ó wò lónìí mùsùlùmí lòun هو لم يحققها مقلة المسلمين فيكم بالتوحيد فيكم كما كما توحيد لهذا قال بعض السلف لم وصلنا وسواج وسبايك ما جاءت نفسي على شيء كل يوم بيجوم يسوى على لوري أمي لوري كذا قولي مجاهلة على إخلاص بما سوى لوري أمي لكن مش لكن بعد tó ṣe tán ọ̀lá olórí mi ṣe tàbí táwa ni gbogbo iná ṣe tán lọ́kùn ọdún àtẹ̀dó àdúwà ní bá fẹ́ ṣe rè wọ́n náwó fẹ́ sí mi sí ṣìkọ́ bọ̀ wọ́n mọ̀ náwó wọ́n mọ̀ náwó lóò ní kí máa gbé oríṣiríṣi rò yóò yàgbọ́ kọ́mọ́ náà ọba àgbà fún wọn ah, ni a ìṣẹ́lọ́run máa náà wọ́n ní wọ́n gbé tó náà yẹn kí kò mọ̀ tó wọ́n lọ mọ̀ owó náà jùlọ gbogbo yẹn rí pé ọ̀fẹ́ mo ti àbí ọwá di ọfẹ́ sí ọfẹ́ gba ìfẹ́ ìjọba lọ́wọ́ pẹ̀lú kò ní sí èsì láti lẹ̀ kíbi kí wọ́n mọ̀ pé wọ̀ lọ́lùmọ́wó náà ó ní wa kí wọ́n mọ̀ pé wọ̀ lọ́wọ́ ṣètò tó gbàdé mọ́ ẹ lọ́wọ́ pẹ̀lú ó ní wa kí o àti wọ́n mọ̀ sí lóòótọ́ fún mi kí lóòótọ́ àwọn ilé ìlẹ́sẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ni yẹn jẹ́lu kíláàsì tí tí ló mú fi ṣe ọlọ́run bá mi kan ní ìsinmi lẹ́sàn ọlọ́run bá mi kan ní ìsinmi ní ìsinmi ládàá rẹ̀ ìsinmi ọlọ́run fi ní ṣe ìlọ́kùn ìlọ́kùn rẹ̀ ní mi. ó ti wa wallahu ta'ala alam náà ذلك أن النفس تتعلق بالدنيا ليه أريد ọlọ́run ọba ṣùgbọ́n wọ̀tàálá ó ṣẹ̀mí yẹn sí ìfẹ́ ayé ẹni yẹn ó nífẹ̀ẹ́ torí òrórà ó ń fi àwọn dáadáa dáadáa ayélujára yẹn fẹ́ mi máàlì nífẹ̀ẹ́ wo mi yẹn nífẹ̀ẹ́ wo kí ẹ̀ lówó lọ kí ẹ̀ lówó lọ wọ̀já ìlú kí ẹ̀ máa bù kí ẹ̀ máa rọ́ bí àtàwọn ọmọọmọ àbí kí ẹ̀ gbèrè bàbá yẹn wàhálà ọmọdé oníkèé máa bọ̀ kí ẹ̀ máa rọ́ àbá Yusuf máa ròyìn àti fún wa báwọn ní sọ́ra tí wọ́n fẹ́ lọ bì kan ọba kò bí fáìlì sí ibẹ̀ àwọn ọmọ rẹ̀ kò dàgbà náà ìdúkọ́ kọ́kọ́ sọ wọn fi yẹn tura kí fẹ́ dénú ó di eyín kílẹ̀ máa rọ ọba tí wọ́n kà òde kọ́kà wọlé símpù yìí wà ní ìjọba ìjọba lóde náà lórí bàbá Sàràkí ni ọmọ ìyẹn ní ìfẹ́ bẹ́ẹ̀ kó máa bọ̀ kílẹ̀ máa rọ ìlànà kúrò ìyẹn bàbá fẹ́ lóko ọlọ́mọdé àfẹ́rẹ́fẹ́ dáadáa lọ́wọ́. او رئاسة عبي لوي تريد بعمل اخر الدنيا تبقى من يوم الساعة القيامة امان تريعين تريد بعمل اخر الدنيا ثم يشتروبا امان تريعين هذا نقص في اخلاص ليه تبقوا عيباء تبقوا كل من يكون قرده الاخرة في كل امله اما اما في makalla kuma man kana bar da gbogbo shekar fitar ahira kí ṣe tuntun náà bá ní gbogbo ṣẹrẹ tó ní kankan lọ pé ìtútù wọlé sí la yóò máa ṣe nítorí pé olùkọ́ àyìn òun ni ló ń kó sànù wa. بهذا عاقب المؤلف رحمه الله ما سبق من بابين بهذا الباب ilé ló mú àfáwà muhammad bin abdul wahab láti mú báàbù yìí wá lẹ́yìn báàbù yìí àkọ́kọ́ òun wọ́n la káwọ́ fún mi òun náà ni kí ẹ máa káyà ẹ ló mọ̀jà ti bọ̀ ọmọ ti wá lọ́ti bọ̀ ọ́ ìbákẹ́rọ fi àyà ti ọwọ́ mú àyà méjì wá àyà méjì kí ẹ pẹ́ sọ fún ara rẹ̀ nínú gbáàbù yìí àyà ìnàlá àlà àyè kàbí ní bá bá ń pẹ̀lú ẹ̀ náà أي يشرك به كما سبق له في المضارع كان كوسنيوت كرا أصلا بغير بير في قوي إنه إنجليش how many tense lower any past tense present tense and future tense Uh-huh. Good, yeah. Present and future tense. Uh-huh. Oh, all right. Uh, our partner married. Oh, all right. Iye twelve team. Àwọn Lárúbáwá health men fi lọ́wọ́. Wọ́n lè wà máa kí wọ́n wẹ̀lẹ́ báwọn. Àmọ́ wọ́n ní fílù máa bì. Àwọn ò ní present tense. Wọ́n ní present continuous tense wọ́n ní. Tí lágbọ́n ọ̀gbà, ẹ̀sìn tí àmọ̀ ọ̀gbà yìí pé àkókò mẹ́tíbù tó ṣe ń lọ náà ni mo lè lé ẹ̀ ọ̀ ń lọ náà ni ilé ìlọ́kàn náà àwọn olórin Yorùbá kan kọrin kan ọkùnrin yẹn láìka ó tó ọmọkùnrin bá bí nǹkan ò le ọmọ alẹ́ nǹkan àbí ẹ̀kọ́ wí ni nígbà tó nígbà ni pé bọ́ọ̀ bá lè kankan lé ọ pé ọmọ Yorùbá yẹn kò wọlé bí nǹkan ò le kò sí àtòjú bí ọba lè nǹkan kan lé ọ wọ́n bá múfù wọ́n gbé ọ múfù ọmọ ènìyàn wà tébù tó wọ́n pé kí ni ẹ̀rẹ̀mìmọ̀ sáà mi kọ́ ayẹ tẹ̀kẹ̀dẹ́mẹ́ àwọn ìta àkàrà lábẹ́ ayẹ kífà ọ̀rọ̀rọ̀rọ̀ kò sínú lágbára ìdílẹ̀tù wọ́n pe ànínẹ́sù ilẹ̀ tẹ̀síwò bìtá àti tẹ̀síwò àbìtá ìgbàlákà máfíà ẹ̀mí wáyé ẹ̀kọ́ bá lò láti wọ́n lè fọ́ ojú àmọ́ wọ́n gbé múùbù wọ́n gbé múùbù wọ́n lọ́ta wọ́n lùkùtù wáyé gbé mi ẹ̀tẹ́nu ọdíwà àwọn lábára ní pastels sílùm mali sílùm mọ̀dọ́rì present continuous tense àwọn bàbá ìgbà tó kọ́ àpẹẹrẹ present tense pé ẹ̀dú ọ̀rọ̀ o láì tó dúró náà múùbù náà ní múùbù náà ní ẹni fẹ́rẹ̀ amọ̀ràbí ẹni future tense wẹ̀ àtẹ́rì àmọ́ yóò fẹ̀rẹ̀ ní after látàkà ọ̀rọ̀ ẹni ó di wà ọ̀la wọ́n wá ní ọ̀rọ̀ tó lọ́wọ́ bá lóyún gbà yìí ẹni tó bá ti máa ń ṣe bó pẹ̀lú ọlọ́run bí làwọn afá sọ pé káyọ̀tì ní ẹni tó bá ṣe bó pẹ̀lú ọlọ́run tó bá ṣe bó pẹ̀lú ọlọ́run bá wọ́n ń lò mẹ́rin gbogbo ẹgbẹ́ ṣe bá orí dáná ọmọ ẹni tó ń ṣe bó pẹ̀lú ọlọ́run bá ẹ yóò ṣe kú ń ṣe bó ẹ kọjá ọ́ tó mẹ́ ẹ ó di wa pẹ́sẹ̀ mọ́ rí ojú ọ̀sìn ní ẹ̀bọ̀n ti bọ̀ mọ́yìn bàbá rẹ̀ àbí àà wọ́n ti wọ́n di àwọn bàbá rẹ̀ nǹkan bí ẹ̀bọ̀ láǹkọ̀ bí ẹ̀bọ̀ nípa ipa yìí wọ́n bá àfa súná tẹ̀lé pàdé wọ́n á ṣe ọwọ́ ajá ọkùn bẹ̀ ó di ọ̀ máa ti bọ̀ yẹn àmì tí wọ́n ti bọ̀ tí wọ́n ti bọ̀ títí títí fi wá kú ilé ìlú náà ní fúlẹ̀ yẹn ẹni bá ṣẹ bọ́ wọ́n á tún bá kó mi ọlọ́run fúlẹ̀ jẹ́ والله تعالى عالم ذلك المضارع مقرونة بأن ولا بأن يشرك أن المصدرية أصلا هذه يعني مصدر يروي يعني فيحول إلى المصدر التقديري تقديري ولذلك يتمنى به إن الله لا يسوء إشراك به ولو ني فراف ما فرجي أنت سبق له أو لا يكفي إشراكا به يكون في أنواع سبق له الشرك لا يكفر الله أبدا إما سبق له إما سبق الله يفرج لا لا لا لا لأنه جناية على حق التي يفقد يفقد يعني خاص هو التوحيد قلوب التوحيد دفعة ده رمى بتمره توحيد توحيد توحيد توحيد خلال عقيدة عقيدة ايمان اما المعاصي امام الشيكو كالزنا يجب يجب الزنا والسرق هي يعني قد يكون الانسان فيها عبد النفس يلي بي حيوانين ده بدأ الناس يجمعونا فيما نال من الشعوة كنت بعرف انه في اسلوكا أما الشرك أما بوجه إيه؟ هو اعتداه على حق الله بلغ بعد الحين تعالى وليس الإنسان فيه عبد النفس كثيرا تبدأ دفع لله تبدأ دفع لله وليس الشهوة يريد الإنسان أن ينال مراده ولا سيكي شعواني حبوا يسي شعواني الشيطان يتفضل يبيع أبو يلوتري هو ibi ẹbọ yẹn ló ti rí àwọn obìnrin máa bá ṣe ẹbí náà àbábò ti ẹbọ yẹn gan ni ó fọ ní ẹlẹ́wà ìbálòwò lọ́ọ̀sì owó yẹn gan ni ó máa fún ní nǹkan kan láti àtẹ́kọ̀ọ́ ni ìgbà ń ṣe zìnà nìyẹn ìgbàdùn tó lè kó gbádùn lára zìnà yẹn mẹ́bọ tó ń ṣe kí ló fẹ́ ibẹ̀ ọ̀yà títí mo sọ pé ah, ibi ẹgbẹ́ ló ti ní agbára láti ṣe pẹ̀lú ìgbẹ́lẹ́ fún ẹgbẹ́ tó bá ṣe bọ́ yẹn o ló fi máa bọ̀ sílẹ̀ fi máa rọ́ ibi ẹbọ yẹn ló fi sọ̀rọ̀ ìpariwo táwọn yẹn dàkẹ́ وليه كده كبا ينفع وديوا والله تعالى عالم وإذا الشعوى يريد الإنسان أن ينال مراده ولكن ابو سن ابو أبوسين ابو سن لهذا قال الله تعالى إنه ونظر بعض الكويكيني إن الشرك لظلم عظيم تجد شيء ابو سن لاني قال المراد بالشرك هنا أكبر الشرك ليس ما أقول قال الشرك كما نقول في ṣe ṣírkù asgar àbí ṣírkù asgar náà wà bẹ́ẹ̀ wọ́n ni al-muradu ṣírkù huna akbar àwọn mutlaqul amn mutlaqul ṣírkù àbí a ẹni sì ní ẹbọ ṣírkù asgar ni ṣírkù àfẹ́yìn ni ṣírkù akbar ni bí wọ́n náà kára bá ulama máa fáwọn àmì sọ́bàá pé iná mutlaq mutlaq ni absolutely gbogbo ní ẹbí ṣíṣe ni. يشمل كل شرك ولو أفضل قوات الذكرين كحلف بالله بغير الله بيجي ما بورا pẹ̀lú mi lẹ́yìn Ọlọ́run àwọn ọmọ àwọn mẹkáníkì wọn náà fi ògùn búra wọn máa mú mi radiétọ̀ wọn gbàgbé gbẹgbẹ bá mú mi radiétọ̀ lórí àbòsí nǹkan ṣe àwọn ẹlòmíì ò fi owó ajé ó fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ قل فإن الله لا يغفر ولو لفضل الله سجوه أما بالنسبة للكبائر الذنوب أما دعا دماء أو يسهل الله كفرقة ببكي مجالي ولا خمر بكي ما متي فإنها تعطى مشيئة الله إلي وربي إسكالوه بعد كما قالوا سجي فقط يغفر الله أولوه بعد أفرجيهم أولوه بعد أفياجيهم لما تفرج واجه ولوه بعد والشيخ الإسلام ابن تيمية محقق في هذه المسائل اختلاف كلامه في هذه المسائل مسألة شيخ الإسلام ابن تيمية رحمه الله المحقق أصلا في هذه المسائل المسألة هي كل لعبه لوريه وممكن تقول عليه وريا فلاما لوريه اختلاف كلامه في هذه المسألة مرة قال الشرك لا يغفر الله ولو كان الأصغر يا الله أبو لي إياه كل أبو لي أبو ọ̀dọ̀ ọ̀bọ̀ kékeré ni ìdàmí àfà ah, ṣe wùlù islam zuwé ẹ̀ nǹkan kára ṣirkú lẹ́bí ilà ẹ̀fí ọlọ́wọ́ wa ṣirkú akbar ní a ṣirkú lọ́wọ́ ní fọlẹ́jì náà ní ṣirkú la ìlú ṣirkú akbar rẹ̀ bọ́nlá wàrà kúlù ha lókè yóò gbẹjẹ inú méjì fayajibul azar min shirk mutlak ọ̀rọ̀ yẹn ni kéèyàn ní ẹ̀sẹ̀ bọ̀ bí ẹ̀ يجب العذر أو الصرع حذر أو الصرع يولاني إيه- إيه من الشرك المطلق لأن لأن الأمومة ربنا لي رب كل رب يعني يحتمل أن يكون دائلا في العذر وده أوعى أفكر لك لك ونور الله يعني لأن قوله إن الشرك أن يشرك به أن يشرك به كان كيف مكان رب أن ما وما بادئوا في تعاويل المصدر وأن حتى وما بادئوا غير أنا نكليرون تعاويل المصدر أنتم ما بتكليرون تجيروا إشراكا به قلوني في أوريد جنتي اسمه قلوه وهو نكر عليه وعليه إكرار في سياق النفس قلت وعن نفيوني قلت وعن يبقى يبقى تفيد العموم وكاري ببودان كنبوني قلوا ما شوالا شبالوبا قوله ويغفر ما دون ذلك بل والله ما يقول الله ما يغفر يستطيع بعض مراد بدون هنا قوله بدون تكتو ما هو أقل من الشرك بتكيني دي بولو كلمة تكاتبو بتكيني دي بولو ليس ما سواه شرك كلمة يقول كيف يقول كيف يقول كيف يقول كيف يقول ọlọ́run mọ̀ sí wa ní ọ̀sẹ̀ bọ́lọ̀ wa báyà tó sẹ́rìn yẹn kábàkà lọ àbútọ ayọ̀ yìí mọ́sọ̀rọ̀ sí ti kọ́lọ̀ wa ẹgbẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ bẹ́ sọ̀rọ̀ ọgbọ́n mọ̀ àwọn fúnra náà kọ́ bẹ́ẹ̀ lò ayà aláwọ̀ ayà aláwọ̀ kọ́ la parí wù azẹ̀fẹ́ bọ́ sí ayà méjìlá àbúrò àti ayà méjìlá àfáàmù wa الآية الثانية آية لكن قولوا ابني وبني أن نعبد الأصنام ولو بمي جنا àwọn ọmọ mi àtọmọ mi kún bí kí ni ìjọsìn fún àwọn òsàn gbogbo àwọn ẹ̀jìnà tí ọlọ́ọ̀bà kí ìrànmùrádù bí bàní yìí gbóòrùn pé àwọn ọmọ mi jẹun ẹ̀bànú hù bí bisọ́bì àwọn ọmọ tó fi títẹ̀ lẹ́tà ara àti ìgbẹ́ni sọ́ọ̀bù rẹ̀ títẹ̀ lẹ́tà ìdìbàdì rẹ̀ gẹ́gẹ́ bàmá ẹ̀rọ mọ́nà ọ̀mìn sọ́ọ̀bì síwá Ismail wa Isaac àdẹ̀mọ́ máa níbi Ibrahim bí ju Ismail àti Isaac lọ وقيل مراد بذريته وباع رمض ماره وبعض الناس رمض ماره وما تولد من سلبياته تجاتي بجديره سلبيره سلبيره هو ارجح سلبيره سلبيره وذلك الآيات الذي دلت على دعوة للناس من ذرية إليه أفلي وانقى آيات أو آيات تقاتي الدلوة وبا سلوة وبا سبحانه تعالى بإبراهيم دلوة وبا الدلوة وبا كبدي ممجد الدارع والمدمون ولكن قال في حكمة الله أن لا يجانب دعوته أن يجاب دعوته تجاب دعوته في بابه wọ́n wọ́n bá gbogbo ọmọ rẹ̀ kọ́nù ọ̀sẹ̀bọ̀ nínú àwọn ọmọdé máa rẹ̀ aláwọ̀ tó kọ̀nà sẹ́bọ̀ ó di wa ọlọ́wọ̀n gbàdúrà yìí gan fábí Ibrahim jama ana rasulun da'a an la yaji alubaasu ummata obey na di ọlọ́wọ̀n bá náà lábí gan ti dẹ́lọ́wọ̀ bá ikú ọlọ́wọ̀ bá níbi káwọn mùsùlùmí sì bá wọn gbọ́ gbáàsù àwọn mùsùlùmí mọ́tí kọ́mọ́tì ọlọ́wọ̀n náà rárá o sọlọm yìí jẹ láwo dùn àwọn ọlọ́wọ̀n bá fára bí sọlọm ó yẹ àníbi bẹ́lọ́wọ̀ bá tó nǹkan mẹ́ta ọlọ́run gba méjì wọlé kọ̀ọ̀kan wọlé ọlọ́run ọba méjì káwọn kẹfìrí pa ìsìlámù rẹ̀ ọlọ́run méjì káwọn kẹfìrí kó lọ́gbàrá lágbára fún pa ìsìlámù rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni fún òní lọ́gbàrá láyé tó pa ìsìlámù rẹ̀ gbogbo ìka wọn kẹfìrí mo rí islam parí mo sì níbi parí láéláé ọlọ́run mọ́sẹ̀ bíi palẹ̀ ó mọ̀ yìí kú ibi wa para ìyẹn wa mú àwọn mùsùlùmí wa ń kú lórí ibi ọlọ́run ní palẹ̀ ó mọ̀ yìí ọlọ́run mọ́jì ká mùsùlùmí sí àwọn gbọ́ ọlọ́run ní ara ọ̀ mú sí àwọn gbọ́ ọlọ́run mọ́jì ká mùsùlùmí sí àwọn gbọ́ ọlọ́run ní ara ọ̀ mú sí àwọn gbọ́ ọlọ́run àti sí àwọn gbọ́ ó di yíwa ọlọ́run bá ká sí àwọn gbọ́ bí dundun nígbà wà ní tiwa ọlọ́run bá ọlọ́run Al-Qur'an al وأيضا يمنع من عمل أول أن الآية بصيغة الجمع لا ينادي أن الله قوي أبي وأبقى فقوي sígbà àyà yẹn ọwọ́ ní jẹ́mọ̀ ni bẹ́ẹ̀ ti ibrahim min abnasi wa isaac wa ismail ibrahim kò lọ́mọ mi ju tóbi fúnra rẹ̀ isaac àti ismail lọ. wọ́n máa na ọ̀dùnẹ́bù ni ọlọ́wọ́ bá gbómi jìnnà ẹ̀jẹ̀ fi jálìbì wọ àtùnámù fi jálìbì wọn náà ní pé gbé sí egun kan ti wà ní mi kí ni ìdájọ́ náà wa ọ̀rọ̀ bàbá onígbàgbé olù wọ́n bá ní kíláàsì pẹ̀lú ọ̀bá kaba yìí tó ń pè ní rájí tí wọ́n á ní kó parí ọ̀rọ̀ yẹn pé yorùbá kẹrẹ́ gbogbo wa ká parí ọ̀rọ̀ yẹn wọ́n gbàgbé ní ọ̀rọ̀ yóò lè parí o ọ̀rọ̀ yóò lè parí o ẹ̀mọ̀ bá ọ̀rẹ́ kó yẹn ó láwọn esmith méjìlá parí esmith lélẹ̀ ẹgbẹ́ islam esmith lélẹ̀ lọ́rọ̀ yorùbá àti mú ọwọ́ sáàrin tí ó ṣòro nígbà sùúrù kọ́kọ́ bá tiẹ̀ lọ torí wà ẹ̀sìn nípa ẹ̀yà pé sàwọn sí ó mú yóò súnmọ́ra wọn díẹ̀ ni àtọ̀ ọmọ ọmọ nígbà tó ọjọ́ wà láàá ọjọ́ bí sọ́dí kan bá gbé kíní òṣèṣe ọjà ó ní ìwà ọlọ́run dà fọ̀rọ̀ yìí ọlọ́run ajá wọn bàbá náà bá tí wọ́n dúró pẹ̀lú òdodo ni ọlọ́run kó sàmì ọ̀rọ̀ sáà náà pẹ̀lú òdodo ọlọ́ọ̀bà ọlọ́run kọ́ kẹrin náà kí láwọn ìlọ عن اجعلني في جانب واصنام في جانب ọlọ́run fi mí sí igun kan lọ́hùn ní metric kó o fi ẹgbẹ́ náà sí igun kan ní madrid block kájú náà síra wa wàá gba abdulabu mọ̀ láwù káàrà ilé ìlú fi kú jùlọ jíjẹ́ lọ pé ìmìnáà ni wọ́n gbẹ̀dẹ̀ ìyá àni mi ìbẹ̀rẹ̀ ọ̀pẹ́ mi àtàwọn ọmọ ìgbà tí mọ̀ sọ̀bọ̀ ara o jáde ní síra àkọ́kọ́ ni ìgbà fi ẹnu ìlà kánà fi jáde bọ̀ àná ha kánà abad fún wọn wà ní egbò egbò gàdé wọn wọn jìnnà síra wọn nù والله فإبراهيم عليه السلام النبي إبراهيم عليه السلام يخاف الشرك على نفسه أمبر ويبو يعني بيت كفتي ويبو قالوا عن بيت ويبو اللهم سبحانه سبحانه هو خليل الرحمن قل جميع أيوانه با وعجوك أيه وإمام أنفاع قل إمام عثمان سنوه ولا يسين تلو جمده kama baluka binanu bina nanu bo awa na bẹ̀rẹ̀ bọ na awa gan ala la bẹ̀rẹ̀ bọ jù ìlànà amadu sẹ bo wọn bọrọ bọrọ síbi ẹrọ bọ agbọ ọkọ bo bọrọ bọrọ síbi ẹbọ ìlànà amadu nifak bẹ́ẹ̀ ọkọ wọn bọrọ bo kọ bíbi nifak kama àti àti sàkàrà náà ọ̀rọ̀ kẹsìmọ̀ nígbà náà kama yẹra o ibi kìmọ̀ لا يأمن النفاق إلا المنافق وصحيح ده عميل المنافقي أنا قلت كم قلت منافقي كم أنت تفصل عليه قلت منافق ولا يأخذ خفاف النفاق إلا المؤمن هذا ما صحيح ما بيرون النفاق كم أعطيت على عليه أفهم المؤمنين وقال لهذا قال ابن أبي ملايكة ثم فاق جاء بالملائكة الكابرين أدركت أدركت ثلاثين من أصحاب النبي صلى الله عليه وسلم بابا وهاتي لأي إنه وهاتي عليه وسلم كلهم يخافوا من النفاق على نفسه وما ما كافيه ثمة منافق باي ما أحجر ما ما سبحان المنافق يا ربا وهو عمر بن الخطاب رضي الله عنه خاف على نفسه النفاق يا هو كذب كان عقاب بعيد عمر بن الخطاب رضي الله عنه كان آية نفاق لوري على قال لحذيفة ابن يمان رضي الله عنه الذي أسر إليه النبي صلى الله عليه وسلم أسماء الناس من المنافقين وأصف سيدنا حذيفة ما يمان تقول النبي السياسي وكان منافق سني هو عمر فقال عمر رضي الله عنه أشهد قلب الله مفرد بها وحذيفة السماني الله أسألنا لك رسول صلى الله عليه وسلم من سمى من المنافقين سيقوا بيوا أنهم منافق دل يسفون كم من نلبا وزيقا داخل بصلاة بابيو سيقوا بيوا أنهم منافقين ألوما سيقوا أنهم منافقين فقال أبيك رضي الله عنه لا لا لا أقول سنة منافقين wọ̀lá asọ́ bá àdọ́kọ̀ àdàn àmọ́ kò sí ẹni tí màá tó wá fọ̀mọ́ lẹ́yìn rẹ̀ tí ìlú abájọ tí ní owó àwọn ọmọ mi ń sọ fún mi ọmọ ẹ̀yìn tí èyí kò sí ẹni tí màá sọ fún mọ́ wọ̀lá asọ́ bá àdọ́kọ̀ àdàn àrádà ọmọ bí záàlìkà ìyára tó tó máa nínà tí ní ọmọ وإلا فقد صيد باء النبي صلى الله عليه وسلم في بالجنة هذه ذات فقمة جنة àwọn àlejò ní pé mùnáfíkì ní ọmọ aljanna ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala níta wà láti mùnáfíkì ọlọ́wọ́ bá sánú wà láyé tàbí kìyàmù náà ẹ̀rá yóò káàlù ẹ̀nà umar radiyallahu anhu arada aisu na hasu nas ala khawfa ala nifaq wàlámi yakifu ala nafsi ilé yìí àti jẹ́ pé sinna umar bin khattab ọmọ ẹ̀yà yìí kòkòrò kuma baya kuma ji munafiki kowun gama baya lórí ara rẹ̀ yana zarika khilafu zahirin labs ilé ya kakọrọ wal aslu hamlu lafz ala zahiri zahiri kan ya gbé alamari yanzu kan gafi umar kai ara rẹ̀ ni musu bikulu hada qawl yuqalu ba'd al ulama ilé yuqulu la ma wọn mazbai ke fi ma yudifu nabi sallam ila nafsihi fi ba'd ashiya' في انكتير بما ما في التسار عند الامر فيقولون هذا قصد به التعليم كريم بالي لا لا لا تبجي دلقني كيف دلقني هم بلا بلا ودي ودي ودي لو بقولوا بلا ودي لو غنا بلا وقالوا بعضهم هم بلا اللي ما يبيعوا وانت aláwọ̀ máa ń kàṣàrà mọ̀ mí ń kàṣàrà tó bá sílẹ̀ yìí mú alọ́wọ́ pé kí ọ̀pàá tó fi wọ́n ní àwọn tó kọ̀ fún wọn má lè bá má lè àbí kẹtọ́ àbí wọn náà kàn òun kọ́ àfáà wíwá ìpè ọmọ ìlú gbọ́dọ̀ sáà mímọ sọ pé kàkiri هذا قصد به هذا قتل به كري يعني تعريف هيك او سكري كان يبقى ما ولد قوي وقصد به أن يبين لغيره كل لا يفعل به كما قيل إن رسول الله صلى الله عليه وسلم لم يقل اغفر لي لأن له ذنب كان يقول الله فرجني على جدته يقول الله إيه. فرجني يقول لكن العجل أن يطلب يعلم الناس الاستغفار هل يستطيعني كل ذا قول يعني وهذا خلاف العقل ليس أقوم إليه قول بعضهم إنما جهل الذكر كعصب الفريدة ليعلم الناس ذكر هل هذا الذكر ذكر وانا يتجب بي أستغفر الله أستغفر الله هل ما تذكري أعطاء عمية لا لأن الجهر بذلك من السنة ترينه كده في سنة تجبكين أستغفر الله أستغفر الله هذا سنة كده بيصور حول يريبا كده يرعو سنة بيبكر السلام عليكم ورحمة الله فلأخذ أستغفر الله أستغفر الله أستغفر الله ودي من السنة وناوي ذلك عتيدة ذلك يا دوبان كما لو إذا إذا ما لله إذا ما بينه قولوا أن نعبد الأصنام بنو كي ألون كي جينا ما جاء سبوا ما جاء بيجي سبوا أو وفعل بعدها في تعويل المصدر مفعول الثاني يقول اجنبني كلاني كي iṣẹ́ ẹgbẹ́ iṣẹ́ ọmọ ẹ̀ ọ̀nà ní kíkọ́ wá pé lórí iṣẹ́ ẹ̀gbálé lórí ọ̀nàpọ̀lì àṣàní ìjọ ìjẹ̀lẹ́bì ni ìjìnlẹ́bì ni ọlọ́ọ̀gbìn mi jìnà wọn àṣìláàmù tẹ́mẹ̀ òṣànà bí àṣìláàmù ọ̀nà ni kò sàdúlẹ̀ rọ ọdẹ àwòsàdáwọn yẹn kọ́ rọ tí wọ́n gbẹ́ ó di ẹyin tó fọ́ gbẹ́ òkúta ní kíríkà ni wọ́n mọ̀ ìrọ̀dá rẹ̀ jẹ́mọ̀ òṣànà wọ́n wà máa dáadáa àlàsóòrò sura ọmọ ènìyàn wọ́n máa gẹ́gẹ́ píkì ọmọ ènìyàn àwọ̀gẹ́rì abinzamin yóò bá mi dùn ní tọ́jú ẹni fúnlẹ̀ yọrọ bá amal wọ́sàn máa kò sábẹ́ pé lẹ́yìn kìí ṣe islam ni wọ́n máa ó bí dá mi dùn ní láyà ara ayé wọ́jì iye ọ̀nà kọ́nà kọ́nà wọ́n lè jẹ́ wọ́n á ti kulẹ̀ nǹkan síbi kan lórí ilẹ̀ yàtọ̀ máa kíkó sí fún múni ìjọ ń jọ́sìn fún àbúrò ògùn ọmọ ìlàbẹ̀rẹ̀ bí ilé ọ̀nà gbogbo ẹni pé láti dé alikaburi wọ́pẹ̀lú ni yóò bẹ̀rẹ̀ ọkàn àti sọ pé ọlọ́run bá mọ̀sí sàárè mi ní kò sáwọn yẹn mọ̀jọ́ sí fún wọ́n wọ́n sẹ́nu amúmíọ̀ sọ́nà sọ́nà àwọn àgbẹ̀ ní òòsà olùwàdó tíyàn tíyàn tíyàn bẹ́ẹ̀ lọ ó di wa wọ́lá sẹ́k àná ibrahim kò sí lójú kan níbi ìyàwó ibrahim kí ala rabba owó sì bá tún ala tawhid ìgbẹ́lẹ̀ ọ̀bàrẹ̀ kọ́ لأنه إذا جانب عبادة الأصنام صار باقيا يعني على التوحيد بجبنا سي أو فون أو سبيلة وباقيا يعني التوحيد والشاهد في من هذه الآية ولن يرى إنه آية إن إبراهيم خاف الشرك لا يقدر كي يتبوح نسيب الله هو إمام أنفاء يقول لي نجال يا أفاني ẹ̀wọ́n ni ìmáàmù anábì ibrahim ó ní ìmáàmù àwọn tó mọ́lọ́n lọ́kàn kò wọ́n sẹ́yìn lòun nígbà síwájú wọn ma aada rasulullah sallallahu alaihi wa sallam nabi muhammad sallam anábì ibrahim anábì ibrahim ń lọ gbọ́ gbogbo àwọn nàfà òun náà síwájú wọn àmà ma aada rasul anábì islam ọ̀gá tiẹ̀ ni wallahu ta'ala alam dáàbì dúró ní àbí assalamu alaikum wa wa alaikum salam dèlà. oníbèrè murtala aminu láti ìlọrin wọ́n ní ìbéèrè àwọn lórí àwọn náfìlà ìṣáfì àti wítìrì tí a máa ń yàn lẹ́yìn ìṣáì. Hmm. tí èèyàn bá fẹ́ yàn tí èèyàn lè yàn pé kéèyàn kí ìṣáfì láì mọ́ sálámà kó wá dìde fún wítìrì iṣẹ́ tó wá sálámà ṣé èèyàn lè kí báyà bí báwo ló ṣe bẹ́ẹ̀ni èyàn a yàn láì sọ́lọ́mà láàrin ìwé ṣíṣàn èyàn lè kí alákàfẹ́yà ìtàkùtù ó kì í fàtí àti sọ̀dísọ̀dísọ̀lá àlà ní ìkàlọ́kàlá àkọ́ olùdè lẹ́yìn ìṣojú lẹ́lẹ́kejì fúnraká lẹ́kejì ìfẹ́ fàtí àti kòríyá ayọ́lọ́kà ṣùgbọ́n lẹ́kejì ọ̀gbọ̀n ṣojú ló ti wá dìde olùdè fúnraká lẹ́kẹ̀ẹ́ta wọ́n wá ìtọ̀wájú kọ̀ọ̀kọ̀lẹ́bẹ̀ ó di eyín náà lẹ́sìn lè kiri méjì kọ́ wa pàrọ̀ akẹ́ ọ̀kan sálámà kọ́ wa akẹ́ ọ̀kan bí o kí méjì kó sálámà kó tó wájú lè kí ọ̀kan ọ̀kan náà kí bí ẹ̀sìn méjì o ti dé dé. kọ́ sálámà bí magriba ẹ̀ di náà mo yẹ́ ẹ̀sìn méjì náà náà wọ́n láwùjá làálàm náà.